ní ìtẹ̀síwájú lórí àlàyé ilé tí a ń bá bọ̀ nípa àwọn àhàdí ilé tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú iṣẹ́ hajj ilé tí a fi ti sa ọ̀pọ̀lọpọ̀ àlàyé léyìí tó jẹ́ pé tí a bá mú lò ọlọ́run bá yóò lò ní sábàbí fún wa láti rí gbogbo ẹnikẹ́ni tí ó bá dà ní láti fẹ́ ṣe hajj láti rí tọ́sọ́nà tó bá jẹ́ pé àwọn náà ni ọlọ́run ọba àlekọ́ lápè àwọn nǹkan tí à ń sàlàyé yìí tí a bá tẹ̀lé ní tẹ̀lé ń tẹ̀lé yóò fún wa torí pé ọ̀rọ̀ hajj ọ̀tọ̀ ni pé mo kà nínú tírà ọ̀tọ̀ ni pé mo practicalize ọ̀tọ̀ ni pé mo bá ṣàrọ̀ bí wọ́n ti máa ṣe a ṣàlàyé fún wa wípé a rí àwọn olùmọ̀ tó jẹ́ wípé ọlọ́run bá kádàrà wípé wọ́n ṣe ájìtàn padà sọ́dọ̀ ọlọ́run àìní practical experience wọn nípa ọ̀rọ̀ hajj agbóòrùn rẹ̀ nínú tíra kíkì tí wọ́n kọ so tó túmọ̀ sí wípé nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú practical ìyẹn ló fà á tó fi jẹ́ wípé hadithi sọ́lú kàmọ́rọ̀ àìtùmú ní ìsọ́lì àti hadithi jábìr kúzù á ní manasikaku àwọn àfáà mọ́ ń pè ní hadithi tawam hadithi méjèèjì yẹn twins ni wọ́n ìbejì ni wọ́n àdíìsù sọ́lú kàmọ́rọ̀ àìtùmú ní ùsọ́lí àti àdíìsù kúzù á ní mọ̀násíkàkù ẹ kírun ẹgẹ́ bí ẹ ti rí tí mo kí àti bí mo ṣe ṣe ájì ájì ní tẹ́ ẹ bá fẹ́ kó jẹ́ ájì ọlọ́mọlúàbí ẹgẹ́ bá fi ṣàlàyé wípé alhajjul mabrur láìsàláhù jaza ilal janna tẹ́ ẹ bá fẹ́ kí ájì yín kó jẹ́ ọlọ́mọlúàbí ẹ ṣe bí ànábì ṣe ṣe ni ẹ bí ànábì ṣe ṣe sọ àdìsí ẹ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ títí tí mo kí àti kúdù á ní mọ̀násíkàkùn bí n bá ṣe ṣe ájì náà ní kẹsí kí ni o ò ní kẹsí ṣe àwọn àfáà wọ́n ní àdìsí àdìsù táwọn àmì àdìsí ìbejì torí pé ó jọra wọn eléyìí sọ̀rọ̀ nípa ìjọsìn tó ní nǹkan ṣe kò pẹ̀lú irun kíkí eléyìí sọ̀rọ̀ nípa ìjọsìn tó ní nǹkan ṣe kò pẹ̀lú ọ̀rọ̀ hajj ṣùgbọ́n méjèèjì náà wà tẹ̀tì bí kùhú nǹkan tọ́laba òun náà méjèèjì alákọ̀ọ́kọ́ nínú àwọn ìfàràtì tí àfáàṣe níbi wọ́n ní ìgbà tí wọ́n bà wá bá rẹ̀ wọ́n ní báàbù mọ́ elbisu alimuhurimu ojú kọ̀nà tí ń sọ̀rọ̀ nípa kí ni àwọn nǹkan tí ẹni tí ó wà nínú aṣọ áràmí kí làwọn nǹkan tó lè wọ̀ akadali musonif rahimahullahu ta'ala atẹ̀rẹ̀jámá mina suwali lẹ́dí fi awal ahadith bab wọ́n ní àfáà tí wọ́n kó tí àjọ alimam abdulghani alimakadisi alayhi rahmatullah wọ́n mú àkòrí ẹgbà ọ̀rọ̀ yìí nínú ìbéèrè tí ẹni tí wá béèrè ìbé lọ́wọ́ ànábì sọ́nàsánà tó ọkọ̀ béèrè ibẹ̀ ni wọ́n ti mú àkòrí yìí jáde wàdùkúlù fi nù in tí ó ju wa níwèé wípé àti wọ̀sẹ̀ dùkúlù fi ìbádá ti ń jẹ lílà ìtumọ̀ pé abẹ̀rẹ̀ iṣẹ́ hajj náà ni pé abẹ̀rẹ̀ ìjọsìn eléyìí tí kò farapamọ́ra tó clear tó jẹ́ ìjọsìn àwọn kí á gbogbo ayé ló mọ̀ pé lásìkò o gbogbo mùsùlùmí ń bẹ ní hajj ọgọ gbogbo ayé ló máa ní délígéètì tí ó wà ní mọ́kà kódà kò fẹ́ẹ̀ sílùú kan nínú ìlú tí ń bẹ ní àgbáńláyé Islam tí a ní rí kan tí ó wà ní àràfá lọ́dún kan wàláwó kánà fàdà kódà kò jẹ́ nìkan péré ààrí ẹnìkan nínú kọ̀rọ̀ ìlú kan tí ó sì kí ni o tọ́lọ̀wọ̀n bá àríkẹ́ láti ó pè láti wá jẹ́rì hajj yóò azimu fi ha annasi ẹni tí ó jẹ́ olùjọ́sìn tó fẹ́ ṣiṣẹ́ hajj yóò mọ̀ gbé ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá tó bi níbẹ̀ bí àníwá ikurba pẹ̀lú oníranran ọ̀nà tá a lè gbà fi súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa yabta'idu àmọ́ wá ti na tààrọ̀ yóò sì jìnnà sí àwọn ààyè gbẹdẹmukẹ ààyè ìjáyé fàmílétè fi ń tútọ́ lìdá kánẹ́mínẹ́lì ṣìkàm àfáà ní eléyìí ló fà tó jẹ́ pé nínú àwọn ọgbọ́n àti ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àwọn nǹkan tí a ń ṣe lálàyé tàṣíṣùhú bìfìyà a ani àtẹ̀rìfí wàtánàùn kí asàdáyanrí ẹni tó wá fẹ́ sí hajji tó wà nípò ihram kó jìnà yóò bá máa ṣàfihàn gbẹdẹmukẹ tàbí ìgbádùn ló bá dé gbogbo aṣọ tó máa ṣàfihàn wípé ah, ẹni olówó ni ṣùgbọ́n kò sí bó o ṣe lè ní owó tó pẹ̀lú ògo ọlọ́run tó bá ti jọ́kùnrin o tó bá ti dé hajj o jẹ́ nǹkan kan pẹ̀lú owó rẹ̀ àti tálíkà àti mèbára tí ń sọ̀rọ̀ bára aṣọ kan náà ìró àti làbọ́rùn ẹ̀yin méjèèjì sàwà ẹni tó lówó jù nàìjíríà yìí kásán dangote àbí tó bá dé àràfà lónìí tó bá fẹ́ jẹ́wọ́ dangote pẹ̀lú ògo Ọlọ́run yóò dáràn wọ́n fẹ́ jẹ́ ọ̀dángótò pé à mo fẹ́ jẹ́ kọ́mọ̀ fi dángótò nìyí lárafà lónìí ó wà wà gbọ́dá ó ń gán òtí ẹ̀ lé tráẹ̀ níbo ló ti fẹ́ <laughs> tráẹ̀ ta ni ó fi ti ẹjọ́ torí pé ètò Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́lọ́ ètò Ọlọ́run kì í ṣe ètò tèèyàn Ọlọ́run ọba ló tó bẹ́ẹ̀ so nínú àwọn hikam ó ti yé tó rọ̀ mọ́ ìfararolẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ẹ̀mí àtàzálùl pé èèyàn ò jámọ́ nǹkan kan yóò jẹ́ kí èèyàn ó ní ìkbálù táà fún gbogbo ìjọsìn tí èèyàn bá ṣe kò sí pé kinní kan láàfíra rí kò sí pé bìkan ni wọ́n ẹ̀yàn ọjọ́ kẹjọ zùlíjà o kí tó kú olóòtẹ́ẹ̀lì o agbúrọ̀ gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta kan o kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yàn kinní kan ìkan lásán mọ́ apá o ìkan lásán mọ́ dí o ìkan láàkọ́ ṣe tuẹ̀tuẹ̀ sí <laughs> ká tó jáde láàárọ̀ ká tó kó lótẹ́ẹ̀lì o aláìkò sí kò sí kankan nínú ẹ̀ kálukú kúnnún mukbilun alallah kálukú dojúkọ lọ́wọ́n ba ẹnìkankan ò ní rẹ́nìkankan so nítorí náà uniqueness ti ń bẹ ní inú Islam ti hajji ó yàtọ̀ ó ṣe kí ni o ó gbóúnjẹ fún ẹgbẹ́ tó tún gba wàláhì ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó tún gba òbọ̀ ní uniqueness ti ń bẹ ní hajji ṣé múná lẹ́fẹ́ sọ arọ́fà lẹ́fẹ́ sọ múzẹ̀lífà lẹ́fẹ́ sọ ṣé mọ̀tọ́ọ̀f òun lẹ́fẹ́ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí hikima ilé ìtura ọmọ ó pọ̀ nínú ẹ̀ nílé tí a ti sọ yìí فلا yahsulu بينهم tafawutu aw tafakhur kò ní wá lọ jẹ́ pé láàrin àwọn tí ń ṣe ájì àwọn kan tún wá mọ̀ ṣèyànràn lórí àwọn kan gbá àwájì wọn lọ àwa ti kíní kan àwọn ilé kò sí wọn ń bẹ ara wà ń ara o kò sẹ́wọ̀n ní dá olówó mọ̀ nínú aṣọ bíi tẹ́ náà ni tó kù bá kú wọ́n gbìlọ́tẹ́ àbẹ́ẹ̀kọ́ tí gọ́ọ̀nà stéètì kan bá kú tó bá jẹ́ mùsùlùmí wọ́n gbé lọ sí ìtẹ́ mùsùlùmí tó bá jẹ́ wípé aago mẹ́ta ọ̀sán o ni wọ́n fẹ́ sin gọ́vnọ̀ tán wá gbé òkú kan wá tí ń tọrọ báárà ní abẹ́ bíríjì ní ọjọ́ ọba tó jẹ́ mùsùlùmí tí wọ́n sin òun ní 230 pẹ̀lú ògọ́lọ̀ the next space <laughs> immediate space tó tẹ̀lé ti oníbàárà yẹn ibẹ̀ ni ó gbé gọ́vnọ̀ sí wàrà àsìgbà tí gómìnà ń bẹ láyé oníbàárà yìí kò lè ṣe kí ni o wàláì kò lè dé ẹnu kí ni wá kiri wọ́n ó ti bá pa wọ́n ti pa sí gọ́vnà lọ́rùn ṣùgbọ́n ní iṣẹ́ kò sí class the next available space òní wọ́n fi síbẹ̀ ha oníbàárà èyí ó gọ́vnà irọ́ ni ní iṣẹ́ kò sí priority ara first come first serve the next available space onóògbé gọ́vnọ̀ sí kódà kókò gọ́vnọ̀ kó di ààrẹ gbogbo àgbà kó mọ́ kókò ní ààrẹ orílẹ̀-èdè kan kó jẹ́ pé òun ni ààrẹ gbogbo àgbà láyé sàwà so nọ́ọ̀sù ṣe ẹgẹ́ bí ọ̀rọ̀ àrọ̀fà lọ Abdullahi bin Umar kọ́lọ̀ kí ó bá yọnu sí bàbá àtọmọ anàrọ́júlan kọ́ọ̀lù wọ́n ní arákùnrin kan sọ wípé ya Rasulullah ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ma yalbisul muhrimu mina siyab ẹni tó wà ní state of ihram tó ń fẹ́ ṣe hajji tàbí umrọ kí ni àwọn nǹkan tó láǹfààní láti wọ̀ nínú aṣọ qala rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam la yalbisul qums ẹni tí ó ń ṣe iṣẹ́ hajji kò gbúdọ̀ wọ aṣọ tí wọ́n rán tó ní aljaib walkam tó ní aṣọ tí wọ́n rán tí ọwọ́ lè gbabẹ̀ jáde tàbí ọrùn ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ròyìn pé báwọn pé aljaib pé àpò nìkan ní jẹ́ jaib ara gbogbo ibi tí exit bá àánú aṣọ òun náà tó ní jaib gbogbo ibi tí passage bá ti wà nínú aṣọ irú ọrùn yìí ní ìsìn báyìí tẹ̀mọ̀ sí wọ́n rẹ ni wọ́n rẹ ibi ni orí kí ni o lórí fi jáde ńbẹ̀ àbẹ́ẹ̀kọ́ wọ́n rẹ apá o ní kí ni o o lọ́wọ́ fi jáde ńbẹ̀ gbogbo ibi tí ẹ́gìsì bá wà nínú aṣọ a máa ń pè ní jaib kì í ṣe ibi tí òun fi owó sí nìkan òun ni aljaib ó ti yé gbogbo ibi tí pásẹ̀jì bá ti wà nínú aṣọ yálà ọwọ́ lè gbàbẹ̀ jáde ni o orí lè gbàbẹ̀ jáde ni o òun là ń pè ní aljaib jámù rẹ̀ ní aljuyub mo rò póyé gbogbo aṣọ tó bá ti nírú àwọn specification báyìí òun lárúbá ń pè ní alkomis jámù rẹ̀ ní alkums awilkumson méjèèjì náà lọ ó lè jẹ́ kums ó sì lè jẹ́ kumson wàlálì amáì gbogbo aṣọ tó bá ti fọ́ọ̀lù sí kàtígórì yẹn àlèwọ́ tàbá ní state of israel wàlálẹ́ àmọ́ ì ẹni tó wà ní ipò ara mi kò gbúdọ̀ wé láwàní wàlá sàrọ̀wìláàt kò gbúdọ̀ wọ sàrọ̀wìláàt a sàlàyé fún ayé pé sàrọ̀wìl ó ní ṣòkòtò sàrọ̀wìl ó ní ṣòkòtò ẹyọkan jámù rẹ̀ ní sàrọ̀wìláàt kìí ṣe sìrìwálì ní ṣòkòtò sàrọ̀wìl ní ṣòkòtò jámù rẹ̀ wá jẹ́ tàrọ̀wìláàt ó ti yé tìrìwáàlì kì í ṣòkòtò tàrọ̀wìl ṣòkòtò kan tàrọ̀wìláàt oníjámù rẹ̀ so mọ́ pé tìrìwáàlì mọ́ pé ní ṣòkòtò tàrọ̀wìl oníṣòkòtò jámù rẹ̀ wá jẹ́ kí ni o tàrọ̀wìláàt anábì ní ẹni tó wà nínú aṣọ ara mi kò gbúdọ̀ wọ tàrọ̀wìláàt kò gbúdọ̀ wọ ṣòkòtò wọ̀lá baronis baronis oníjámù burnus jàlámíà tí àwọn ará Morocco mọ́ ń wọ̀ ó ti yé náà ni yóò lọ́wọ́ yóò ní ogbẹ̀ wọ́n wà rán fìlà mọ́ lẹ́yìn àti mọ́ ra rẹ̀ ará Morocco òun ló gbajúmọ̀ jù ní Morocco tọmọ wọ̀ òun ni Brunus jámù rẹ̀ ni baronis ó ti sáré àhà ó yá fà á borí búrúnùsùnù ó ti yé ha aṣọ tí wọ́n rán mọ́ fìlà ó ní búrúnùsù jámù rẹ̀ ní baroni múrùpá ti èjì ìbárakọlá fún wàlàlìkìfà ẹni tó wà nínú aṣọ ara mi kò gbúdọ̀ wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ òun náà ni jámù khuf khuf ni mufrod jámù rẹ̀ ní alkhifa illa ahadun la yajiduna alayhi àyàfi ẹni tó ṣe wípé kò sí bàtà tí ó wọ̀ ẹmọ̀ wo kò sí bàtà tó máa wọ̀ fayelbis hufail òun lè wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ ṣùgbọ́n ní mọ́jẹ̀mú mọ́jẹ̀mú ẹ̀ náà ni ànábì fẹ́ sọ wípé wálé yẹ̀kútà àrùn mọ́ min asfalal kaabail láti bí kókósẹ̀ kó gé ìsàlẹ̀ kókósẹ̀ kó gé wá sókè sódà tó bá ti wọ̀ ọ́ a mọ̀ rí kókósẹ̀ rẹ̀ ní ìta kò gbúdọ̀ bo kókósẹ̀ definitely ó mì wípé ẹni tó wà nínú state of ram kò wulẹ̀ wọ̀ socks torí pé socks náà ṣe kí ni o òun náà bo òbò kókósẹ̀ anábì ní kó gé láti ìsàlẹ̀ kókósẹ̀ wàlá yẹlbas nínà síyá ṣe án masáwù zafaran awilwa wọ̀rọ̀ ẹ gbúdọ̀ wọ aṣọ kásọ tí ó zafaran ninu mejeji pàfúm náà méjèèjì zafaran pàfúm ni wọ́rọ̀ pàfúm ni ẹ gbúdọ̀ wọ ìkéyìí aṣọ tó ní lọ́fíndà ẹ gbúdọ̀ ti ara mi ẹ fi ara ẹ gbọ́dọ̀ wọ aṣọ tí lọ́fíńdà ń bẹ ní ara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni ẹ mọ́sáwú zafaran aṣọ tí lọ́fíńdà zafaran tàbí lọ́fíńdà alwaro tó bá fi lè yí ẹ̀mọ́ wọ̀ lọ́dọ̀ Bukhari ó ní wàlá tẹ̀ntẹ́kìbù almar'a wàlá tẹ̀ntẹ́kìbù almar'a obìnrin ò gbọ́dọ̀ lónìí kọ́ọ̀bù wàlá telbas alkufazain kò sì gbúdọ̀ ló ìbọ̀wọ́ kò gbúdọ̀ ló glove kò gbúdọ̀ ló nìkọ́b àlàyé eléyìí a padà sọ tí a bá ń ṣe aṣẹ́ríhú al-ijmali àfáà abdullahi ọmọ umar kọ́lọ̀ kọ́yọ́ ní sí wọn ìgbà tí a ń ka àdísì ẹlẹ́ẹ̀kẹrìnlá a ti sàlàyé nípa ìtàn ìgbésí ayé wọn àkórí àdísì òun náà ni àfiyábùlẹ̀ sí yaharumu alalmuhurimu aṣọ tó jẹ́ ìwọ̀ fún ẹni tí ó wà nínú ipò ara mi gharibul hadith àwọn ìtumọ̀ tó súnmọ́ kó fẹ́ takókó nínú hadith takayi alkums òun náà ni jámù kọmis wà wà libasun yughatti albadan òun náà ni aṣọ tó máa ń bo ara láhùn jẹ́ ó ní ibi tí ọrùn lè gbàjáde tàbí ọwọ́ hmm, wakùn mẹ́ìn àti ibi tí a lè ti apá bọ̀ tí apá lè jáde ń bẹ̀ òun náà ní kí ni ó ní alkum wọ́wọ́ libas almarufu liyau wọ́n ní inú àwọn aṣọ tó gbajúmọ̀ tá a mọ̀ lónìí òun náà ni alkomis òun ló wà gẹ́gẹ́ bí shat jalamia gbogbo àwọn yẹn kíláàsì kùmsọ́n ò ní wọn àmọ́ im láwà ní jámù ìmáàmà wàhùwà mọ́ yùláfù alára òun náà ni nǹkan tá a mọ́ fi ń wé orí bákan náà asàrọ̀wìláàt sokoto àti mọ́ sokoto òun náà ni jámù sàrọ̀wìl wàhùwà libásun yushbihu albantol wọ́n ní òun náà ni aṣọ tí ó jọ albantol torí pé ríran ti sarawil ká sọ pé kẹ̀m̀bẹ̀ sarawil jọ kẹ̀m̀bẹ̀ bantol òun tún kéré sí kẹ̀m̀bẹ̀ kẹ̀m̀bẹ̀ máa ń tóbi ó ti yé most especially lásìkò yìí ṣẹ̀rí sarawil aṣọ tí àwọn ará Pakistan máa ń wọ̀ ṣòkòtò wọn tẹ̀mọ̀ pé òkè rẹ̀ ó lè gba ọmọ ẹran tẹ́ẹ̀tì mọ́ àwọn ṣòkòtò yẹ táàrà Pakistan mọ́ wọ̀ àrà Pakistan mọ́ wọ̀ yóò ṣe yóò pẹ̀ lókè yóò wà lọ́kọ̀ bí níbi kókósẹ̀ yóò parí sí kókósẹ̀ òun sàrọ̀wìláàtì mọ́ òkè rẹ̀ ó tóbi ìsàlẹ̀ ló ṣe kí ni o yóò wà lọ tínrín yóò kọ bí òun sàrọ̀wìláàtì ó jọ bàntọ́ọ̀lù bantol jámù rẹ̀ ni bantolon òun òun tún kéré sí àsàrọ̀wìlát bákanáà albaronis jámù burnus wọ́n wà sáwọ́bùn mọ̀lẹ́sìkún bí o náà ni a sọ tó jẹ́ wípé fìlà wọ́n ràn mọ́ wọ́n ràn mọ́ náà ń mínà tọ́yá alisa wọ́n ní ó jẹ́ ìkan nínú àwọn aṣọ tó yẹ pé irú ìran fìlà kan wà tí wọ́n mọ ran mọ òun náà ni àtọ̀yálítà tọ̀yìlàtàn oníjámù rẹ̀ a ni mú fọ́ọ̀dù ẹ̀ níjámù muntashir fi biladil magrib wọ́n ló gbajúmọ̀ ní orílẹ̀-èdè Morocco ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní magrib ní Morocco ìran rú àwọn jàlámíà tí wọ́n mọ̀ ń wọ̀ òun ni Ah, albaroni wàlì khifaf jámù khuf khifaf ìbọ̀sẹ̀ aláwọ̀ òun náà ni jámù alkhuf àbákanáà alkaabaid kókósẹ̀ méjèèjì òun náà ni musana kaab azafaron wọ́n ni nabatun maruf yakunu bil yemen wọ́n ni zafaron èso kan táàmà ní tó gbajúmọ̀ ní yemen ara èso yẹn ni wọ́n ti ṣe lọ́fíndà zafaron Alwaro, náà sùn ṣe bákan náà kẹ́lìmọ̀ látẹ̀ntẹ́kì látùkọ́ tí wàjíháhá bí nìkọ́b obìnrin ò gbúdọ̀ bójú rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú nìkọ́b wàhùwà fitrun òun náà ni gàgá yankubu fihi yunkobu fihi lainai tí wọ́n lu ihò méjì sí tí ojú ń gbà á ríran wọ́n lu ihò méjì sí ojú wa ń gba ibẹ̀ ó ń gbabẹ̀ ríran òun náà ni anikob wàyíta mọ́ alburukọ́ wọ́n dẹ̀ tún máa ń kè ní alburukọ́ alkufazain matna kufaz glove ìbọ̀wọ́ táwọn obìnrin wa tán máa ń wọ̀ òun náà ni matna kufaz òun náà ni dúà fún kẹ́lìmọ̀ kufaz tó jẹ́ alimusana wàhùwà gilaf wọ́n ní bíi nǹkan tí a lè wọ̀ ni zu asọ́bìr tẹ́dìkùlù fi ilkaf tí ó ní ìka bí wọ́n ti rán oníka ọwọ́ lè wọnú ìka yẹn ṣẹ́rìwìlì ìjìmọ́lì àlàyé ní àkótán قد عرف صحابة رضي الله عنهم أن للإهرام أيها تخالف أيها الإحلال wọ́n ní àwọn sàbẹ́mọ̀ yìí pé ìgbé ara mi ó ní position ó ní condition tí condition yẹn gbọ́dọ̀ yàtọ̀ sí condition àsìkò tí a sì ní state of Iran wàfi hadal hadith yukbiru abdullahi ibn umar radiyallahu anihuma wọ́n nínú àdísì wọ́n ní àfáwà ibn umar kọlọ̀kọba ní sí wọn wọ́n fún wa ní ìròyí pé anna rajulan ipe arákùnrin kan sáàlá nàbíyà sallallahu alayhi wa alihi wa sallam ó bèèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam anil ashiya'i anil ashiya'i alimubahati nípa àwọn nǹkan tó yẹ wípé alimubaha tí ìgbàláàyé wà alẹ́ tí yalbasuwa alimuhrim tó yẹ wípé àṣíyá ń bẹ̀rẹ̀ kọ̀ẹ́kúgba anil ashiya'i kọ̀ẹ́kúgba kẹsìrọ̀ aslan ṣùgbọ́n torí pé alif àti láàmù ti wà ń bẹ̀ òun ló yí jẹ́kúgba kẹsìrọ̀ wáyílá an àṣìyá à òun ló yẹ kó jẹ́ ṣùgbọ́n mọ̀mùnú mìíràn sọ́rùfù tó bá ti ní alif àti láàmù ó máa bẹ́gilé kọ́ ìdàdànù kò ní dúró ó ti an àṣìyá ì ni àti an àṣìyá à hmm? alimubahati bí ó ti jẹ́ nìyẹn torí pé àṣíyà aslan jamu sheu ni àbí ẹ̀kọ́ jamu sheu ṣe áwù gangan ni jamu ṣe áwù kọlùbù ló ṣẹlẹ̀ sí tó fi di àṣíyà ṣe áwù ni ibn malik sọnù ibn àti ìṣẹ́lú ibn malik tíra náwù tó gbajúmọ̀ ṣẹ́lú ibn akil ti ibn malik eléyìí fàwáìdù jànìbíyà lùkàwíyà ni fún ọgbà àta jẹ́ ọlọ́mọlé q level wálìmọ̀ káàna mìíràn láìkà àyàkúnà sùwálù àṣíyá yẹ̀tẹ̀ níbù ha àlìmọ̀rẹ̀ ẹgẹ́ bó jẹ́ pé inú nǹkan tó bá mu òun náà ní kó ṣe wípé ìbéèrè tí wọ́n kó kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ẹni tí ó wà nínú ara mi tàbí ó ń gbèrò láti bẹ̀rẹ̀ iṣẹ́ ájì tàbí لأنها قليلة معدودة محصورة nítorí pé àwọn nǹkan tí wọ́n fẹ́ kàkalẹ̀ pé a gbọ́dọ̀ ṣe yìí àwọn nǹkan tó ní nọ́mbà ní tánà pé pé one two three four five kì í ṣe pé nǹkan tó pọ̀ tánà bí wàá mọ́ làágùn kó tó ṣàlàyé là àwọn nǹkan tó ní nọ́mbà ní. ìdálíka ajábàhù nàbí sallallahu alayhi wa bìbáyá ni mọ́ láyé eléyìí ló fà tí ànábì sọ́lá sọ́lá fi ṣàlàyé nípa nǹkan tí kò lẹ́tọ̀ọ́ láti wọ̀ tí ẹ̀ bá nínú aṣọ ahara mi wàhúwa mutadamminu libayani mayelba ó sì kó sínú àwọn àlàyé nípa nǹkan tí ó lè wọ̀ lẹ́yìn máa dá alá alìhìn tó bá ti wáyàtọ̀ sí àwọn nǹkan yẹn yóò jẹ́ wípé ó ti wà ní state of pé kò sí nínú aṣọ ara mi mọ́ ó ti wà muhallal yẹn ní alìhìlì yaani gbogbo tí wọ́n ṣe ní haramu fún ó ti di halal falibasu lẹ́bí yaharumu alalmuhrim àwọn aṣọ tó jẹ́ ìwọ̀ fún ẹni tó wà ní kò harami tó ń ṣe umra tàbí ń ṣe hajj òun náà ni alkumus walamayi wasarawilat walbaronis walkhifaf wasiyab almutoyaba bizafaran awarf gbogbo àwọn nǹkan takalẹ̀ eléyìí kò lẹ́tọ̀ọ́ fún alálàájì láti wọ̀ wa bi hadha yahsulu al-ilmu al-kathir wọ́n látara ìbéèrè yọkàn yìí ìmọ̀ tó pọ̀ ọlọ́run bá àlékẹ́ ọlá jáde látara just one question ìbéèrè kanẹ́nẹ́ ìbéèrè pé nǹkan kan àwọn ibi sọ yàní mẹ́tajà mínà sùálì ilmu kathir ìmọ̀ tó pọ̀ ló jáde látara question ti a sàbẹ̀ yìí tí ó béèrè summa rakhasa nabiyyu sallallahu alayhi wa sallam liman lam yajid an-na'layn lẹ́yìn náà ànábì tó wá ṣe ẹ̀dẹ̀ fún ẹni tí kò rí tí ò bá rí bàtà tí ó wọ̀ ànábì tó wá ṣe ẹ̀dẹ̀ anyel bisa pé kó wọ khuf ìbọ̀sẹ̀ aláwọ̀ wà marahu an yaqta'uma ó sì pa á láṣẹ pé kó gé e. ata yakuna anzala minel kaben kó sọ̀kalẹ̀ sí kókósẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá wọ̀ kò gbúdọ̀ kọ́fà kókósẹ̀ wàlì hikima wọ́n ní ẹ̀rí ẹ̀kọ́ tàbí ọgbọ́n eléyìí tí a fẹ́ mú níbẹ̀ tàtàjálà zọ́ọ̀yọ̀ ó ti clear gan káàtẹ̀ tó ti ọ̀pá bọ́sà ikímọ̀ ẹ̀ gan ti jáde ń bẹ̀ fi mọ́ní alimuhurimu min lupsi ali anwa pẹ̀lú pé ṣẹ̀rí àkọ́ fún àwọn tọ́mà islam kọ̀ fún wa ó sì ti clear in tó libasul almortad àwọn aṣọ tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ tá a lè wọ̀ ó sì fi òpin àti àsìkò tá à ń ṣiṣẹ́ ìran ìjọsìn kan lọ́wọ́ àti a ṣiṣẹ́ náà nínú àwọn hikma eléyìí tí ó wà ń bẹ̀ nìyẹn nínú àwọn hikma tó tún wà ń bẹ̀ òun náà ní pé kí ni o ó léwa jìnnà sí ìmọ̀ ṣe àti ìmọ̀ ṣe fáàrí wípé à wọ́n mọ̀ wípé ní abúlé wa èmi ni mo lówó jù ṣùgbọ́n owó tó níyẹn kò lè hàn nínú aṣọ méjì náà ni ìbora àti ìró ó tán ìró àti ìlàbọrùn ó parí méjèèjì náà ni fikul hadith nínú àwọn ẹ̀kọ́ tí a lè kọ́ nínú hadith yìí eléyìí tó jẹ́ pé ta a bá gbé tírà tá bá ń kà fúnra wa ó wà ń bẹ̀ bọ̀ tá a lè rí wọ́n kó jáde hirisu sọ̀hábàkì رضي الله عنهم على العلم قبل العمل. amal ojúkòkòrò ìlójúkòkòrò àwọn sàábé lórí kí wọ́n kọ́kọ́ wá ìmọ̀ ṣáájú kan tó fẹ́ ṣiṣẹ́ ìmọ̀ ní ṣáájú iṣẹ́ tèèyàn fẹ́ ṣe nínú ẹ̀sìn liyabudu lọ́ha ala basira kò sí nǹkan míì ju pé wọ́n fẹ́ sin ọlọ́run ọba lórí àmọ̀dájú òun náà fẹ́ fi sin ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àìmọ̀kan ni wọ́n ń pè ní ẹ̀sìn àìmọ̀kan ni wọ́n fi ń sin lọ́hun kìí ṣe ìmọ̀ ẹlẹ́kejì ojúbù suwali amọ̀ ẹ̀jẹ̀ aluhu almaru ọ̀ràn yẹn ni fún ọ ìntọ́ọ̀bá ti mọ̀ tọ́ọ̀bá ti mọ̀ béèrè ipé kìíní o ó sí kìíní o ọ̀mọ́ ojú kìí tíyàn lórí nǹkan tí èèyàn ọ̀bá mọ̀ Yorùbá gan sọ pé ìntọ́ọ̀bá ti mọ̀ ó sàgbà ẹni so n tẹ́yìn ọba ti mọ̀ inú ṣẹ̀dá islam ẹ̀tọ́ ni kí ká béèrè wùjúbù bayanil ilmi liman ya'lamuhu inda hajati ìjọ́ràn yẹn wípé tí bùkátà bá béèrè fún ẹni tó bá nímọ̀ tán bá ti béèrè lọ́wọ́ rẹ̀ kó ṣe kí ni o kó sọ bákan náà balagatu nabi sallallahu alaihi jawabi nínú hadithi agbọ́yé ń bẹ̀ yí pé anábì sálàsálà ó ní àgbékalẹ̀ tó yanrantí bákanáà anábì sì tún ní ìfúnnilésì tó dánmọ́rán torí pé ìbéèrè kan lẹ́ni ẹ ṣùgbọ́n anábì sálàsálà anábì ò fẹ́ kó fún lésì tán kó pé lẹ́yìn gbogbo àwọn nǹkan maratan wahida sallallahu alaihi wa alihi sallam bákan náà ìjẹ́ ìwọ wíwọ gbogbo àwọn nǹkan tí wọ́n dárúkọ yẹn ìjẹ́ ìwọ rẹ̀ àyàfi eléyìí tí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n sàdá yẹn rí pé àwọn yẹn ò sí ń bẹ́ẹ̀ bákan náà lè mọ́húrín wà lè mọ́húrín min ìsìnrìmáàlì tíìf hálà ìhìrọ́nù ìkọ̀ fún wa wípé a gbọ́dọ̀ lo lọ́fíńdà nígbàtí a bá wà nínú aṣọ ìhìrọ̀ bákanáà tàhàrímù nìkọ́b wà lóbsù alkọfàzáìl fi hakilmúrìmà ìjẹ́ èèwọ̀ lílo nìkọ́b ìbòjú fún obìnrin tó bá wà ní state of ihram àti aglove bákanáà ìsìmáàlù jahabul hakim wàhúwa àzìyàdà fìjàwàb amasuil wọ́n ní uslubu tí a ń pè ní uslubu jawabul hakim ìfúnnilésì eléyìí tí ó bá ìgbọ́nmọ̀dé òun náà ni a tún rí fàyọ̀ ń bí torí pé ìbéèrè tẹni náà béèrè èsì tánàbí sọ́làsọ́là fún ó kún fọ́fọ́ ju ìbéèrè tí ẹnìyẹn béèrè lọ sallallahu alaihi wa alihi bákan náà anna hadha nassa yashmalu al-hajja wal-mu'tamira wọ́n ní nọ́ọ̀sù yìí ó bá alálàájì wí bákan náà ẹni tí ó wà nínú kí n ṣe umra àwọn méjì náà ni ó bá wí gbogbo nǹkan tí wọ́n kà fún èèwọ̀ yìí ó ṣiṣẹ́ fún ẹni tó wà ní tó ń ṣe hajj bákan náà ó ṣiṣẹ́ fún ẹni tó ń ṣe al-umra ẹlẹ́kẹwàá anelmar ata mustesna min minhada nai ẹ̀yin obìnrin ẹ̀yin ò sí nínú àwọn nǹkan tí wọ́n sọ yìí o torí pé ẹ̀yin ò lulẹ̀ ní aṣọ ara mi funfun àbí làbọ̀rùn àbírò ẹ̀ní aṣọ hìrọ́ọ̀mù yín náà ni aṣọ tẹ́ bá wọ̀ yẹn tẹ́ gbé jẹ̀lìbáàbù yín tẹ́ gbélé lórí òun náà làṣọ ara mi yín lẹ́yìn yẹn ẹ̀ní aṣọ ara mi kẹ́nìkan wá sọ pé ẹlẹ́à lòun kó wá lọ rán jẹ̀lìbábà white nicob white wọ́n kún mọ́ka àfà àìmọ̀kan tó gbọ́mọkàn àìmọ̀kan tó yẹ́yin ẹ̀ẹ́rì wọn bá gbá báyìí jẹ̀lìbáb white nicob white ara ìkẹ́kọ̀ọ́ nípa hajj kátólọ́ hajj tó gbá àwọn nǹkan wọ̀nyí ó bùkátà ká kọ́ ẹ̀kọ́ ẹ̀ ká tó sọ wípé a fẹ́ kó sínú bàálù láti jẹta báyìí àwọn alálàájì wọ́n ti ń gbéra láti jẹta wọ́n ti ń gbéra ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti gbéra Kogi wọ́n ti gbéra Ògùn gbéra ní Ògùn state airport kan wà fẹ́ẹ́ ṣẹ̀dá kalẹ̀ síbẹ̀ ní ìlú gọ́vnà tó jẹ́ gọ́vnà Ògùn state báyìí ìpérú international airport ni ibẹ̀ làwọn aláàjì ti gbéra wọ́n sì ti dé sí Mọ̀dínà báyìí wọ́n ti wà ní Mọ̀dínà àwọn yẹn wọ́n gbọ́dọ̀ kó owó tó pọ̀ kan kó lọ́wọ́ gan-an kó tó pé wọ́n ti ń di owó kó tó di pásìkò àjùgán dé wọ́n ti náwó dànù wọ́n ti náwó gan-an tó jẹ́ pé ẹni tó bá ti jẹ́ tálíkà tó lówó lọ́wọ́ tó jẹ́ tálákùúta international ní kọ́ bá lọ eléyìí kó lọ́rọ̀ pé à ń kó lọ́jà fáwọn kan o tó bá ti mọ̀ pé tálíkà ní ọ́ ò lówó tó fẹ́ ná for long period of time lọ pẹ̀lú international wọ́n lè kú òun lé ní àjìkọ ìjọ mẹ́rin kan sì padà wálé lẹ́yìn ọjọ́ karùn-ún iléyá kan délé gbogbo tí wọ́n lò bí i fifteen twelve thirteen days náà ni irọ́ ni wípé ah ilé bá international lọ iṣẹ́ mi ò ní pé ara àìmọ̀kan tá à ń sọ náà nu iṣẹ́ wo ni iṣẹ́ rẹ tí ò ní pé ṣé wọ́n sọ wípé tó bá di yọ́ọ̀mù tẹ́ríyà ní ọjọ́ kẹjọ oṣooṣù hijab àwọn èèyàn máa ń sẹ́kù sóòtẹ́ẹ̀lì àbúmọ̀díà ẹ́ téèyàn bá wá gan tó dé mọ́kà ní ọjọ́ kẹsàn-án oṣooṣù hijab wà láì kò rí hòtẹ́ẹ̀lì kankan wọ̀ pàápàá wọ́n mọ̀ sọ fún pé kó mọ̀ lọ sí muslim pé àfíra hajj arafa arọ́fà arọ́fà arafa arọ́fà mọ́ sáré lọ àràfà báyìí báyìí báyìí báyìí tó kò sí ké ìmábá international lọ wọ́n ní iṣẹ́ wa ò ní pé pé ààbọ̀ ọṣẹ́ láàṣe ara ìmọ̀ǹkan ń sọ náà ni ẹni tó bá ti lówó lọ́wọ́ tó fẹ́ ná ó dá nísìn àwọn èèyàn ti lọ láti jẹta náà ti wà ní mọ̀dínà látàná òkúta wọn ìdáná ní òtẹ́ẹ̀lì mọ̀dínà o mímọ̀ ti mọ́kà mọ̀dínà wọn ìdáná ní òtẹ́ẹ̀lì kò sáà ń dáná ara jẹ́ ní throughout wọ́n ti wá lọ láti jẹta wọ́n ti dán látànà jẹ̀mọ́ accumulatively ìtumọ̀ ní kán máa lò nothing less than thirty five days or forty days ẹ wá dúró tó máa fi kí ni o wọ́n ná ìtàn kó dání ẹ̀ tún sẹ́ndì sí wọn.

ìgbà ló ti mọ sọ́sókè gbàǹjo ló tún wá ta gbàǹjo ò ní ìta ní ètò ọ̀rá o ó tún mọ̀ àchífà so náà sọ́lá sàlámà láàfíà béèyàn ò bá ti nímọ̀ àìsàn ni o àìmọ̀ kan àìsàn kan tó dádó dá ohun sẹ̀kílón àrùn kan tó dádó ni àìmọ̀ kan àìmọ̀ kan àìsàn kan ni lọ́tọ̀ so ó bùkátà káwọn nǹkan wọ̀nyí kó yé wa ká mọ ìdájọ́ ẹ̀ kó mọ́kàn di dáńwúrúrúrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní kán máa tẹ̀lé àwọn èèyàn lọ stéètì kan gbéra níjẹta ló ń ka news wọ́n ní àwọn stéètì yẹn 370 ni àwọn tí wọ́n lọ Ogun State precisely official 70 pilgrims 300 300 ni pilgrims àwọn officials sọ pé wọ́n mọ̀ ṣe rẹ̀ àyà hujjaj àwọn ní ọmọ mójútó àwọn aláàjì tánwádé mọ́ká tánwádé Mọdínà wal asaf iṣẹ́ tí wọ́n delegate wọn fún wọ́n yìí ṣe nǹkan kan wọ́n yìí ṣe nǹkan kan wọ́n sá mọ́ ṣe rátirátí rátirátí náà mọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn officials yẹn gan ẹ̀sìn gé yé wọn wọ́n lè lẹ́sìn lẹ́sìn láti láàjì 45 ìyẹn lè wà ó bọ̀sùpé kan sàlàyé ọ̀rọ̀ hajj bìdí kọ̀ láìsàmì àlè wọn sínú àwọn tó lè explain ọ̀rọ̀ hajj sì kọjá pé ìmọ̀ ni wàláì kámọ́ pàrọ́ kámọ́ jalè wàláì ìmọ̀ ni lọ́sọ̀lọ́sọ̀lá wà láàfíà bákan náà àwọn nǹkan tí wọ́n ń ṣe lálàyé ẹgẹ́ bí láwà ní tàbí jàlámíà tí wọ́n rán fìlà mọ́ ẹ̀rí ni wípé kò tọ́ fún ẹni tí ó bá wà nínú position ihram kí ó bo orí àtọ̀sóbìnrin o wọ́n ní àgbúrò brunus brunus aṣọ tí wọ́n rán fìlà mọ́ wọ́n tún wá dárúkọ ìmáàmà sẹ́pẹ́tì láwà ní wọ́n ní dẹ̀lìlì ní wípé tá a bá ti wà nínú ihram àgbùdọ̀ sí kínú àgbùdọ̀ kọ́bà orí wa àwọn èèyàn mú sábákà lọ sáràfà àwọn èèyàn mú sábákà wọ́n fi sínú ẹrù lọ àràfà tán bá ti dáràfà báyìí wọ́n fi sórí bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ àti ìdàlájì ẹ̀dàkùn ta ní bájà ohun àti tààlọ́lọ́rọ̀ rẹ̀ tánújẹ́ ó fa bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ àti ìdàlájá ẹ̀wọ̀n mọ́ wà owó owó àwọn jálàbí wọ́n fún bẹ́ẹ̀dì gbà àwọn jálàbí ẹ̀sọ̀ kò lé wọ́n ní tí ọrùn yí fún wọ́n fún ní gẹ́lé láti wọ́n fún ní ìfẹ́ àwọn ni wọ́n fún ní jẹ wọ́n tún fún ní jẹ ní ẹ̀pọ̀ ìgbà tẹ́ kó ní ẹ̀pọ̀ wọ́n tún fún ní jẹ nínú bàálù nínú bàálù wọ́n ẹ̀sùn dákàrà ẹ bá tún tó òṣèlú ní ọlọ́pọ̀ ní sí èdè ọlọ́run ní tẹ́ẹ̀sì lọ wùnà tẹ́ẹ̀sì dé àràbá ibi tó ń wọ́n fún èdè jáde àwọn ìlú ní bá jùlọ fún àràbá àwọn ẹ̀rọ ń pẹ́ pàdé ìjọ ẹ̀gbọ́n tí mo wí ẹ̀gbọ́n tí mo sọ ṣé ẹ̀gbọ́n tí mo sọ bàndírì àwọn èèyàn máa ń gbé bàǹdìrì lọ sí àràfá ìlú wọ́n máa ń gbé lù lọ àràfá wọ́n máa ń gbé bàǹdìrì lọ àràfá bàǹdìrì tí wọ́n tún máa kọrin tí wọ́n tún máa jó tó yẹ kó jẹ pé ẹnìkankan ò ní rójú ẹnìkankan wọlọ́ọ̀hìn ẹnìkankan ò ní kálukú ó mọ jírẹ̀ ẹbẹ̀ sọ́dọ̀ ọlọ́run kálukú ni ó mọ sunkún tiẹ̀ kálukú ni ó kò bùkátà rẹ̀ wá torí pé ọjọ́ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ́ fún àforíjìn rẹ̀ ni wàhádà lè yawmu àrọ̀fà min azọmil àyàmì dúnìyà nínú àwọn ọjọ́ tó tóbi jù láyé tó yẹ pé lọ́jọ́ àrọ̀fà ọlọ́run ọba àlékí ọlá mọ́ pé àwọn mọ̀láíkà gbogbo wọn pátá ọlọ́run pè wọ́n ọlọ́run ọba àlékí ọlọ́wà mọ́ rán wọn létí pé tẹ́ ẹ rántí o ìjọ tí mo fẹ́ dáadáa mọ̀ ẹni tí mọ̀ dáadáa mọ̀ ẹni wọ́n mọ̀ ṣe ìbàjẹ́ lórílẹ̀ ẹ dákun ṣé gbogbo àwọn wọ̀nyí tẹ̀ ń wò yìí sá gbogbo orí ló ta gbogbo aṣọ ló dọ̀tí lọ́wọ́ dọ́ọ̀sì ta ni wọ́n ń pè ọmọ sọ pé ọlọ́run náà ni wọ́n ń pè ọlọ́run ni ẹ lọ sọ fún ẹ sọ fún wọn pé mo ti forí jì wọn mo ti forí jì gbogbo wọn pátá ló fi jẹ́ wípé ìlà tó rọ̀ mọ́ kéèyàn láàjìkó dé kó má sọ̀tọ̀ kú sọ kó má wù àgbèrè kó má ṣe àlùfàǹsá kó má sọ àlùfàǹsá tó bá fi lè ṣúọ̀ wallahi raja àkàyà omi wàlàdá ti wú ṣọ́ bánkà ni kò ní láṣàkàfìdá ìta ọ̀rọ̀ tánà bí sọ ni kò ní èméjì inú ló fi jẹ́ wípé béèyàn bá ń ṣiṣẹ́ tó ọba tí ìgàràfà nú sẹ́ rẹ ọlọ́run tí ìfàlùbáríkà sí o ìkan àwọn ọ̀rẹ́ wa wọ́n ti ṣiṣẹ́ for almost seventeen years even far above that wọ́n lọ́jọ́ kan pé àwọn wá rí awúsá tó ń ta cross light lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ ma awúsá mọ́ kiri 30 <laughs> ṣẹ́gbẹ́ pẹ̀lú pé wọ́n sòṣùká orí gan ó ti sẹ́ tó ẹ pé kò lè gbé ni ìdí mo sọ yìí ẹ gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́ ẹ rí awọ orí awọ orí ohun tó fúnra rẹ̀ ó fi di òṣùká tí ó ti sẹ́ níra wọn wọ́n láwùsọ àwọn sọ fáwọn yìí pé ṣé àwọn ti ṣáàjì wọ́n láwọn ò sí ìṣáàjì wọ́n láwùsọ ìsọ pé inna lillahi wa inna ilayhi raji'un ah! ó ọlọ́run lè fàlùbáríkà síṣẹ́ rẹ̀ pé pẹ̀lú bóun ṣe ń kiri torchlight yìí òun ti ṣe àjìlẹ̀ mẹ́rin òun ti kọ́lé mẹ́fà <laughs> jẹ̀mọ́ ẹ̀dá kùkù ṣé ọlọ́run wa fàlùbáríkà síṣẹ́ rẹ̀ sí tọ́lọ́run fàlùbáríkà sí ọlọ́run ti fàlùbáríkà síṣẹ́ rẹ̀ wọ́n ní wà láì pé ọjọ́ náà làwọn lọ dẹ́pọ́sì ìdí owó adì pé à ọlọ́mọdàrí àwọn ta òkú ọjọ́ náà làwọn lọ dẹ́pọ́sì ìtòwájì wọ́n si ájì ní ọdún náà wọ́n ṣe ní ọdún náà ìkan àwọn pẹ́rẹ́ǹtì pàápù ní ọkùnrin pàdánù náà ẹ ń ìkan ní inú ọgbà wọ́n sọ fún wa wípé kọ̀ǹdọ́ làwọn máa ń ṣe kọ̀ǹdọ́ kéètù ọjọ́ta mile twelve làwọn máa ń ná àwọn wá túwọ́jọ pé àníṣẹ́ àwọn fẹ́ ṣe hajj àwọn fẹ́ ṣe hajj owó yẹn sáàpù wọn bá Lagos state lọ wọ́n wá fẹ́ràn dágbére fún bọ̀dá àwọn wípé àwọn fẹ́ lọ hajj bọ̀dá àwọn sọ pé o fẹ́ lọ hajj àbí o ti dáwó dánfò ti tẹ̀ o ti pé sódà tí wọ́n náà ní mọ́ ṣe kéètù ọjọ́ta mile tí wọ́n náà ra tiẹ̀ ọ̀nà ara pé àwọn fẹ́ lọ ọmọ kàfé torí ẹ pé ṣá o kọ́lé o ralẹ̀ o ní mọ́tò o fẹ́ lọ ọmọ ká ṣé tọ́ ọba lọ tọ́ba dé ilé mẹ̀rẹ́ǹtì náà ló fi kí ni o olóòtú dé sí ó láwọn ni pé in táwọn fẹ́ ṣe làwọn sọ yẹn àwọn ti sanwó gan so ìmọ̀ràn tẹ́ ń sọ fún mi nísìn báyìí dead on arrival ni dead on arrival ó ní ìmọ̀ràn yìí kò wúlò fún mi ìgbà tí wọ́n lọ wọ́n nígbà táwọn dọ́hùn táwọn kọ́ rí kàábà láàárọ̀ alákọ̀ọ́ta lábúrà ọlọ́run ní sílẹ̀ ogun yín ọlọ́run ní ṣe ájì ní èwọ̀ ogun yín ọlọ́run ní jẹ́ kẹ gàràfà lẹ́nu àwọn èèyàn tán ti lọ ṣe ẹ̀wọ̀n túnmọ̀ rẹ̀ ó lọ kíélé oróyìn fún ọ nítorí lọ wọ́n ròyìn rẹ̀ fún ọ ìwọ́n náà wọ́n ròyìn rẹ̀ fáwọn èèyàn ó ti yé ó gàràfà lẹ́nu àwọn tó ti lọ́nu ogun lórí fóònù ọlọ́run jẹ́ ká lórí fóònù àárín rẹ̀ pẹ̀lú kó wà náà láìsè ìṣúró sẹ́ni wàláì wà ló wàláì a kò sí tó dàbí kéèyàn gàràfà wàláì tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀yin ló mọ̀ kí gan ní áfíjí ìròyìn kò tó kí ni o gbogbo táwa sọ fún yín 0.1 percent ni experience kálukú sọ́tọ̀ọ̀tọ̀ bàbá yìí ní báwọn ṣe dé káà báwọn sọ pé ọlọ́run mo dé gbogbo bùkátà ayé mi <laughs> mo kó ogbẹ̀ àbọ̀ àwọn wá fi nǹkan sọ lọ́jọ́ náà wípé ọlọ́run lẹ́yìn òní mo fẹ́ mọ́ wá lọ́dọọdún mo sì fẹ́ mọ́ rányàn kọ̀ọ̀kan wá èmi àfẹ́ntí ìbánákàjọ mọ́ wá ọlọ́hì bọ́n ṣe dé tán lọ́tán dé láti ọdún náà lẹ́yìn coronavirus tẹ́nì kankan ò gàràfà lórílẹ̀-èdè wa kò sí ọdún tí wọ́n lọ ọdún yìí wọ́n ti sanwó ẹnìkan wọ́n jọ ń lọ ọlọ́hì bricklayer gangan ni wọ́n láti rẹ̀ bricklayer ni wọ́n kọ́ wọ́n dé báyìí àfà wọ́n fi contract lọ wọn ni ẹni tá à ń sọ lábùjá nìsín wọ́n ra lé wọ́n ta lé ni bẹ́ẹ̀ ni wọ́n ra lé wọ́n ta ilé ni ìyẹn ló fà á tó jẹ́ wípé tán bá sọ fún ọ wípé ṣé kán fún ọ lówó kó o lọ mọ́kà àbí kán fún ọ lówó kó o fi ṣe business mọ́dà wo sọ pé kán fún ọ lówó kó o fi lọ mọ́kà lọ fẹ́ torí bísínẹ́sì yẹn wàláhì o lè kó yẹn lé bísínẹ́sì yẹn kó lukudé ta ló sọ fún ọ pé ó jèrè gan wàláhì ta ló sọ fún ọ pé ó jèrè lìkúlìwíjì àtúnwàmùwàlíhá bẹ́yẹ bá ṣe lọ láṣẹ kí ni o láṣẹ sọ̀kú ẹ̀ wọ́n lè kó ájì yẹn gan fún ọ wọ́n lè kó fún ọ pé lọ fi ṣe bísínẹ́sì àbẹ́ wọn ní kó lọ ájì tán bá kó fún ọ kó fi láàjì wọ́n fi ṣe bísínẹ́sì sọ fún ẹni ẹ pé ó tẹ fún mi wá òsì ń bá mi múlẹ̀ bí ẹ̀gbẹ́ ẹ̀sù kí lẹ rí sí mo fẹ́ dáwọ́ bísínẹ́sì mọ́ fi ṣe bísínẹ́sì láwọn ògbọ́n ṣe bísínẹ́sì bá ń kó jẹ́ ń kó fẹ́ tí ó lọ mọ́ta so Yorùbá ìranù ìrégbè ìráàlà mọ́ fowó tiwa sí ẹlọ́lẹ̀ Haúsá ah àwọn Haúsá wọn mowó ná èyí àti ṣèkì lọ sí múra just two years ago kò ìtọ́dún méjì December twelve àbí thirteen two hundred and twenty-five alọ́múra ní àti mudir nínú fúláìtì wàláì mi yẹn exaggerate o ọmọ tí ń bẹ ní ẹnu ọ̀nà yẹn tó fọ ọmọ ẹtìrọ ọmọ yẹn tó fẹ́ jáde yẹn dáńgbọ́ ọmọ yẹn sókè gbé sókè gbé ọmọ sókè ṣé mọ́ìrì ni mọ́ìrì ni ṣe rí ọmọ bí mọ́ìrì ẹ̀hẹ́ ọlọ́run ṣe bàbá rẹ̀ náà bẹ̀rù bàálù àjọ bàálù ìjọ àti àbá ọmọ yìí àwọn ọmọ tó ṣe dédé ọmọ yìí wallahi wọ́n bẹ̀rẹ̀ nínú bàálù pẹ̀lú wa wọ́n lọ umra tó mọ̀ pé Yorùbá ò lè ronú níbẹ̀ pé kí là ń wá káàkiri tí ah, ah, àwọn ọmọ kéékèèké wọn ìdébì kankan bí Yorùbá sí mọ́ ronú tiwa nìyẹn tí àwọn ọmọ yóò kankan tó má dàgbà wọ́n mọ̀ lọ rárá o ibẹ̀ làwọn ọmọ Haúsá ń gbọ́njú sí inú ẹ̀skálétọ̀ tí ó gbé yín lọ sí rúùmù yín lóòtẹ́ẹ̀lì lókè hòtẹ́ẹ̀lì mi lè jẹ́ twenty five story building o ò lè gùn ó kàn kù sójú ọ̀nà ni iná wà àwọn ọ̀múná lọ kò sí kankan gbogbo ẹ̀ yọ̀tọ̀ mi táwọn ọmọ yẹn bá dénú lífì ẹ mọ̀ wípé kì í ṣe àkọ́kọ́ wà wọn ni bẹ́ẹ̀ ni ó ti mọ́ wọn lára kódà nínú bàálù nínú plane wọ́n ti gbé cartridge wà láì gbogbo game gbogbo station ti game wà ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ play game báyìí combat gbogbo wà láì gbogbo ẹ̀rọ wọn ni wọ́n mọ̀ tẹ̀ tẹ́bí ọ̀gá ọmọ eléyìí wọ́n ti fi mọ́kà bà wọ́n jẹ́ wọ́n ti fi múra wọ́n ti fi bà wọ́n jẹ́ bọ̀tà wá ń sí wa ìrégbè tó bá sọ́rọ̀ ìjàmbá rẹ̀ pé àbú ẹja jọlọ mọ́kà wọ́n rò kó ń sàánà ní èdè tó múrùn lẹ́nu rẹ̀ kájọlọ mọ́kà mọ́kà bó dé kí ló jẹ yóò àwọn haúsá ò gbá yẹn ẹ̀sìn yé wọn wọ́n dẹ̀ ń apply àgbọ́yé tí wọ́n níyẹn lórí àwọn mọ̀lẹ́bí wọn bọ̀tà wa tàbá 85 82 táwọn itẹ́ <laughs> táwọn itẹ́ lọ̀ọ̀kan

mùdírù máa ń sọ̀rọ̀ kan àdílọ́rùnlá fífọ́làlúyá wọ́n máa ní òsì ní máa jẹ́ kí èyàn pa àwọn nǹkan kọ̀ọ̀kan ní àráàmù aláàlìsì ni àwọn àfáà ní ìdásá faralfakuru ìlà báládí kọ́ọ̀lá láhù kúfùrù áó ìdásá faralkúfùrù ìlà báládí kọkàlẹ́lẹ̀ wọ́n mọ́ kọ̀ọ̀kan ìdásá faralkúfùrù ìlà báládí kọ́ọ̀lá láhù alfakuru hudni wọ́n ní tí kúfùrù bá ṣe ìrìn àjò lọ sí ìlú kan wọ́n ní òsì òsì ó sọ fún wípé àmọ́ darí nìyí àìkọ́ ọ̀rin èjò ní wọ́n ṣe púpàyà rẹ̀ jájọ lọ tí kéèfè rí tó bá fẹ́ ṣe ìrìn àjò lọ sí ìlú kan òsì alifakuru yóò sọ wípé húsni mark jájọjọ lọ mọ́dà lọ jájọ lọ so ìyàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin kúfùrù àti alifakuru kọ́lọ̀ mọ́ fi òsì kó mọ́ fi ta lọ rẹ̀ owó tọ́mọdé bá kọ́ rí ẹmọ́ fi jàkàrà o ọmọ kékeré tẹ́sìn ò bá yé ló fi jàkàrà ọmọ kékeré tẹ́sìn ò bá yé ló fi 2007 tí mo ti hajj ní ní ìramọ́tò mi ò ìsìn kankan nínú ayé owó tí mo kọ́ rí nu hajj mo lọ fi ṣe kan ò rán mi èmi náà mo tuwó jọ tí mo sà lọ́sì mo sì lọ. ṣe bí ilé ara mi mò ń gbé ní ìsìn ìbárakàlá ọ̀fì ṣe bí ilé ẹ̀rọ ọlọ́run bá ti wá kọ́ fún mi yìí àìbẹ́ẹ̀kọ́ ẹlòmíì ilé ẹ̀ ló fẹ́ kọ́ ó ti lówó ájì láti ibi ọdún mẹ́wàá ájì bá wọn mọ̀ lọ́wọ́ ìgbà tí ájì ti wà ní 1.5 million ló ti lówó rẹ̀ ṣùgbọ́n ó fẹ́ ra ilẹ̀ sídàkù estate kò tí ìkọ́lé ń bá ibi sùn ájì náà kò sí kí ni o kò tí ì lọ then ta ló mọ̀gà tá a kú gan-an

ká lọ fojú gan ní táwọn wò lórí fóònù ká lọ fojú gan ní kaaba mọ̀kọ́mọ́ Ibrahim almashair gbogbo àwọn àmì ọlọ́run tó kú bìbà sí Mọ́kà àti Mọ̀dínà ká lọ fojú gan ní ẹ̀ mọ́sílùl kìbìlátàì mọ́sálásí tó ní kíbìlà méjì ká lọ ṣe kí ni o ká lọ fojú gan ní ẹ̀ òkè údù tí wọ́n ti jagun údù ó wà ń bẹ̀ khandak tí wọ́n ti jagun kanda gbogbo ẹ̀ ń bẹ náà. gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ká lọ fojú ń tẹ́ ti kánú tí à ẹ̀yin tọ́lìbù nílùmí kẹ́yìn náà kí ni o kẹ́ lọ jẹ́rìí ẹ̀ kó lè bá a jókòó sí ara yín kí àwọn màlúmọ́sì ẹ a gba inú ara yín kọjá ẹgẹ́ bí ṣe abẹ́rẹ́ wọn bá kó tẹ́yìn bá ṣe umra tó bá fi ájìlé ànábì ni ó máa ń dìrí tí ó sì kóònù tẹ̀mí ayéyàn ni ìmọ̀ rágó yóò yọ kóònù ayéyàn ó sì yóò yọ kóònù ayéyàn ọlọ́run bá àlékọlá ó máa fi ń ṣe àlékún rísì fún wa ni làwọn kèfè rí fi mọ́ sọ pé tẹ́ẹ̀ bá ti lọ mọ́kà oògùn owó lẹ lọ ṣe àbí ẹ̀kí ń gbọ́tọ́mọ́ ẹ̀ upside down lọ́mọ ronú ni mọ́sánlá sàlámà láàfíà kọ́lọ̀ kó jọ kó gbogbo àwọn tán ti ń tẹ́sí wọ́n ti wà lọ́n báyìí kọ́lọ̀ kó jọ kó ṣe iṣẹ́ wọn ní àtẹ́wọ́gbà kó ṣe ní ájì ọlọ́mọlúàbí kó ṣe ní hajjámọ̀ burúra kó ṣe ní sáyámọ̀ ṣkúrọ̀ kó ṣe ní umra makbula kọ́lọ̀ kó mọ́ dàálù wọn láyà kọ́lọ̀ mọ́sìdẹ̀ káwọn náà fi ṣe àrími bá sí àrími sí àrími sí àrími sáásá fídíò kámẹ́rà kámẹ́rà fóònù nídìí kábà nídìí sẹ́ẹ̀sì ọlọ́njọ́ o yàá ya fóònù lórí ájí o yàá yà níbi múra o ọlọ́mọ sàdéhùn fún wa o àwọn tọ́lọ́mọ sàdéhùn fún kọ́lọ́n kó ya kó bá yọ fẹ́rẹ̀ kó lẹ́mi wọn kọ́lọ́n आरिफ सारा के